الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونجلله سبحانه وتسامى ونشكر له ونحصي عليه ولا نثني ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه وكما أثنى عليه رسوله صلى الله عليه وسلم نحمده على نعمه علينا ظاهرة وباطنة ونحمده ونشكر له على هدايته سبحانه وتعالى عما يشركون وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا إخوة الإيمان أوصي نفسي وإياكم بتقوى الله فقد أمركم ربكم سبحانه وتعالى في مواضع كثيرة في كتاب العزيز قال عز من قائل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال جل شأنه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبثا منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله فصلنا الكلام فيما يتعلق بصلاة الجماعة في الخطبة الماضية وبينا لكم بأن الله سبحانه وتعالى أمر عباده المؤمنين بالمبادرة إلى الخيرات قال جل شأنه أعوذ بالله من الشيطان الرجيم سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتي من يشاء والله ذو الفضل العظيم الآية عباد الله وإن شاء الله اليوم تتناول خطبتنا ما تتعلق بأحكام المسبوق كما وعدناكم في الخطبة الماضية واعلموا عباد الله أن العلماء رحمهم الله تعالى جعلوا لهذا الموضوع بابا خاصا في كتبهم رحمهم الله تعالى لعلنا ندخل بحديث أبي هريرة رضي الله عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم يقول من أدرك ركعة فقد أدرك الصلاة الحديث ومن هذا الحديث استنبط العلماء الفقهاء رحمهم الله تعالى بأن من أدرك الإمام في ركعتين فقد أدرك الصلاة مع أن النبي صلى الله عليه وسلم قصد بهذا الحديث صلاة الجمعة كما سنبينها ومن تحت هذا الحديث يستدل بأن من أدرك الإمام راك من أدرك الإمام راكعا فقد أدرك هذه الركعة واستدل أيضا بما جاء في سنة من أبي داود من حديث أبي بكرة رضي الله عنه وارضاه أنه أتى يوما من المسجد فوجد النبي صلى الله عليه وسلم راكعان فركع دون صف ثم مشى إلى صف فلما قضى رسول الله صلى الله عليه وسلم صلاته سأل أمن صنع ذلك فقال أنا فقال زادك الله حرصا ولا تعد الحديث ومما سنبين بإذن الله الواحد القهار أن من أتى من أتى المسجد والإمام في الركوع فعليه أن يسجدا قبل أن يدخل في صفه ثم يدب حتى يصل إلى صفه مستدلين بما جاء في الطبراني في معجم الأوسط رحم الله الجميع قال عن ابن جريج عن عطاء أنه سمع عبد الله بن الزبير رضي الله عنه وارضاه يقول على المنبر إذا جاء أحدكم المسجد والناس ركوع فليركع ثم يدب راكعا حتى يدخل في الصف فإن ذلك سنة قال عطاء فرأيت عبد الله يصنع ذلك قال ابن جريج فرأيت عطاء يصنع ذلك ọ̀pọ̀ nìfọ́nà bá tó ṣe wá ní mùsùlùmí atọ́rọ ọ̀pọ̀lọpọ̀ kí àti gẹ̀fà níbi wa sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́wọ́ bá rọ̀ pẹ̀lú àmọ́ sàlàyé ẹ̀sìn fún wa ọlọ́mọ ní ti àlékún kí àti gẹ̀fà níbi sallallahu alaihi wa sallam àti àwọn aráyé àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tọ́lọ̀ níbi sallallahu alaihi wa sallam tí àwọn náà ní kẹyìn náà tí ọmọ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kálí wà ní ẹ̀ńtọ́ ọ̀kẹ́ pẹ̀lú ànábì ọdún tó jẹ́ pé dúkìá àtọwó kò sí ètí ó sàǹfààní mẹ́ àfòrítẹ́ máa fi tọ́ ọ̀hún wa nìkan nínú ẹni tí ó pàdé ọlọ́run ọba pẹ̀lú dáadáa báyìí ọlọ́run jẹ́ kan nínú wọn. ẹ̀yẹ́ wọn nínú ẹ̀sìn àwọn adé ti padà Allah subhanahu wa ta'ala ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa ibi gbogbo ń taari adéwò nínú ìjọsìn nínú ìbálòpọ̀ láwọn èèyàn tí padà ọlọ́run bá ti sàfẹ́kù bẹ́ẹ̀ nǹkan yìí kò ní wúlò fẹ́ni tó ọlọ́mọ sọ yìí pé àfẹnì ọba pàdé ọlọ́mọ bàbí kọ́ndé Salim, pẹ̀lú ọkàtà lálàáfíà ọkùnrin sílé lálàáfíà àfipá ọlọ́mọ jókòó bẹ́ẹ̀ ilé ẹni tí ọ̀pọ̀ ọ̀rọ̀ bá ní kọ̀rọ̀ àti gbangba ọlọ́njà wà nù wọn. ní kútùmọ̀ àtọkọjá àti báàbù mi nínú àwọn kan alákọ̀ pẹ̀lú òun tá à ń bá bọ̀ òun náà ni àwọn tó so má ìran jẹ̀mọ́ aṣọ ìmọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa àrùn jẹ̀mọ́ bákan náà bí Ànábì ti máa ń ní àkólé ká àwọn mùsùlùmí lérí wípé ta ni ọ̀wà kírun ta mú hadith bàbá ọba ibn Ka'b wáyé pé ànábì kírun tán faqala shahidun fulan nígbà tó sálámù tó ń bèrè pé lágbájá ńkọ́ kọ́ọ̀lù kọ̀ wá o àwọn èèyàn ní kọ̀ wá lágbájá ńkọ́ kọ̀ wá aṣọ tí ànábì sọ a sì sọ bí Umar ibn Khattab radiyallahu anhu warda bó náà bó ti ń sọ tó ti máa ń bèrè lọ́wọ́ àwọn èèyàn tó bá kírun tán lágbájá ńkọ́ tí ọ̀bá rí àti gbogbo àwọn àkùwárù tí àwọn àfa sọ̀rọ̀ yẹlé bí àwọn ènìyàn rahman lẹ́nìí àwọn àmú ìta àtàdé òní dẹ̀dọ̀ yìí pé tọ́gbẹ́jẹ́ pé ìwọ̀n jẹ̀mọ́ ìbálòlá tó bá táà sì rí kan nínú àwọn sálàf tí ń sọ wípé kò sí ìrun kankan láti ìgbà tí òun ti gba ìsìláàmù tọ́jẹ́ wípé muhammadu ẹni tí ń pèrún wá pèrún illa wa huwa ala al-wudu kò pèrún rí wọn ò pèrún pé àsìkò òun wọlé tó ó ti wọlé o àti kọjá pé ìrun ti bá lórí àlùwàlá tóun ti rẹ́dì pé àsìkò òun fẹ́ tó tóun ti jókòó tóun lè fi ìrun àfọwọ́ abúlẹ́nu mubarak bẹ́ẹ̀ náà ni sàyẹ́dì mùsàyẹ́dì ta sọ fún wa yìí pé òun náà ní òun òwú ọ̀gọ́ ẹlòmíì báyìí ní sáfù òun ò gbòfo sáfù alákọ̀ọ́kọ́ rí ní nǹkan tó ti ń tó bíi àrùbáyìn náà sáyẹn ogójì ọdún táwọn ní sọ bí àwọn sálàfù bí wọ́n ṣe kó àkólétà ẹ̀rọ jẹ̀rẹ̀ àwọn ní ṣùgbọ́n ọmọ ènìyàn ni wá ó ṣe é ṣe tọ́lẹ̀ kan sí kejì kọjá yí pé wọ́n ṣáájú wa bẹ̀rẹ̀ ẹ̀rọ jẹ̀rẹ̀ kí ni àwọn ìdájọ́ tó lè ta alákọ̀ pẹ̀lú ẹni tá a pè ní almasbuk ẹni tó jẹ́ pé ìmáàmù rẹ̀ ṣáájú ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rọ odò kó tó bá fẹ́ clear lẹ́nu ibn àkọ́kọ́ àwọn àǹfààní gbogbo gbàtà bá ń kírun fún Allah subhanahu wa ta'ala tí ìmáàmù wa ó ti bẹ̀rẹ̀ sí kírun wọ́n ní kí ni tí a fi kọ́kọ́ máa bá ìrun jàmáà gan wọ́n ní ká kọ́kọ́ gbé yẹn wò wípé ẹnì tó dé tó dé lọ́wọ́ yìí kí ni a fi sọ pé lágbájá sọ́ba jàmáà yẹn àbí ọ̀bà jàmáà yẹn àwọn onímọ̀ kọ́lọ̀ nǹkan bá ní kẹwọn ọ̀rọ̀ mẹ́ta tó yàtọ̀ síra wọn ni wọ́n sọ lórí eléyìí apá kan ntí àwọn mọ̀ ni wípé kátó sọ ìpè ẹni ìbájẹ̀mọ́ yìí ọgbọ́dọ̀ bá Suratul Fatiha ọgbọ́dọ̀ bá ìmáàmù rẹ̀ lẹ́ni tí ò tí ì ka Fatiha parí lápòjúwe ìmáàmù kírun olóko méjì ìmáàmù wa wà kejì ó ní tẹ́lẹ̀ ìbá débi yìí pé ti parí láka ẹlẹ́ẹ̀kejì kó tó kó débi ó ní kọ́ bá jẹ̀mọ́ àyẹ̀mọ́ kò sì baraka rẹ̀ nígbà tó sì baraka rẹ̀ kò bá jẹ́ mọ́ ẹ̀ eléyìí òun náà ni mo kí fún apákan nínú àwọn olùmọ̀ jẹ́bi wọn bí Shaukani jẹ́bi wọn Bukhari inú tíra rẹ̀ kìrọ̀ àkọ́fà imam àwọn mí náà olùmọ̀ bákan náà àwọn kan sínú àwọn olùmọ̀ sọ wípé ẹni tí a sọ pé fẹ́ bá rìn àwọn ọ̀sọ́ bí kọ́ bàbá tí a ń ṣùgbọ́n àwọn ọmọ sọ wípé tọ́ba ti lè bá ìmáàmù ní ẹni èyíkéyìí ààyè lórí ìrun kó sàjẹ́ pé ìrùnbá tó kù fún kí lọ́mù tó sára náà ó rà ìrìn takbiratul ihram sọjẹ́ kábàlà alákọ̀ọ́kọ́ tá a máa ń sọ pé Allahu akbar ó ń tọ́ba fi lè ráyè ṣe gbólóhùn Allahu akbar táàtì lọ́mù tó sára náà ọ̀nà ti bá a ní kí ni ẹfẹ́ fi gbé ọ̀rọ̀ ìdúró àwọn alákọ̀ọ́kọ́ àwọn mú ọ̀pọ̀lọpọ̀ òmùmù àbílà tó ń sọ nípa Fatiha ta kàlàyé sàlàyé sàlàyé sáájú nípa wípé làásọ̀ látàlí mọ̀lẹ́m yẹ́kọ̀rọ̀ bí ummil kitab kò sí ìrùfẹ́ ní tí ó bá ka fatia àwọn alákọ̀ọ́kọ́ sọ wípé ìdánwò tó yẹ pé ìmáàmù rẹ̀ wọlé ti parí fatia òun lẹ̀ báyìí rẹ̀ lẹ́yìn ìmáàmù bá pàṣẹ pé kò sí ìrùfẹ́ tí ó ka fatia kò rí ka lèmi pé yọ̀gbọ́ àwọn ẹlẹ́kẹ̀ẹ́jì sọ pé ẹ̀dí ẹ̀rí táwọn fẹ́ lò òun náà ni hadith Abi Hurairah radiyallahu wọ́n wá mú ẹ̀rí wọ́n ní kí wọ́n fẹ́ mú ní àdífì ẹni wípé ó ń sọ ọlọ́kàn ọba nígbà tó ń bá ní sọ̀rọ̀ nípa àrùn ọwọ́ ní fàmẹ́ àdọ̀rọ̀ tó ń fàṣọ lò wọ́n máa fa àti àkùnfà àti mọ̀ wọ́n ní má àdọ̀rọ̀ tó fàṣọ lò ó ń sọ ọlọ́kàn ọba ní gbogbo àti ẹwà dé ó yìí o ntẹ́ ẹ bá ti bá lórí ìrùn má àdọ̀rọ̀ tó ntẹ́ ẹ bá ti bá fàṣọ lò ẹ̀kí wọ́n yà nígbà tí mo ti sàlámà yìí rè òun ti sọ lọ́wọ́ àgbà òun náà ti wọ̀ọ́rùn mu ó ti bá kẹta àwọn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn wọn ní n táwọn máa sọ wípé gbogbo ẹnikẹ́ni mọ̀ ní adúlọ́kàlì ìmẹ́mà rọ́ọ̀kì àn ọ̀kọ̀ adúlọ́kàlì rọ́ọ̀kì gbogbo ẹnikẹ́ni tó jẹ́ pé ìgbà tó dé ibi irun rẹ̀ tó fi lè tọ́ba ìmáàmù ẹ̀ lórí ìrùkù ó ti báraka rẹ̀ ẹnì wọn bá sì ti báraka kan ó ti bàjẹ́ mọ́. wọ́n ní ẹ̀rí àwọn àrífẹ́ fẹ́ sọ pé man adọ́rọ́kà rọ́kì ata ọkọ̀dọ̀ adọ́rọ́kà sọ̀rọ̀ ẹnìkẹ́ni tọ́ba lè báraka kan ó ti bá ìrùn àwọn oníṣe ìsìnkú láti wípé tọ́ba ti lè bàrúkú ó ti báraka tọ́ba ti báraka ó ti bá ìrùn náà ọ̀rọ̀ àwọn ẹlẹ́kẹta yìí ìnà tó ṣe déédéé jùlọ wípé gbogbo ìgbà tí ẹni tó fẹ́ kírun jẹ̀mọ́ bá ti ń tí màmú rẹ̀ ọ̀bà tí ìkú ò lórí rògbò ọba arákà yẹn ó sì bá rẹ̀ asálámù tọ̀tọ̀ ìlọ́pàá tó fi jẹ́ wípé téèyàn bá dé jimá tó bá jẹ́ pé mọ̀tòbókù lè níbi yẹn ti bẹ̀rẹ̀ ẹ̀rún sá jimá ṣáájú yẹn rákà kejì wá bá ṣùgbọ́n èkó lórí rògbò níbi yìí téèyàn báyìí lè bẹ́ẹ̀ mọ́mù lórí ìrókù azọ̀kà sọ̀la ẹni tí bá jùmọ̀ rẹ̀ ajẹ́pẹ́ yọkan ni ó kì í láti pé ìrun rẹ̀ méjì tí ọmọdé jùmọ̀ rẹ̀ náà sọ pé ti lọ ọba bá ìmọ̀mù tí mọ̀mù sẹ́ni aláwọ̀ ni mọ̀lẹ́hámídà ti dúró lẹ́yìn dé síbi jùmọ̀ kò lè pé kò lè sọ pé èmi ń bá pé méjì náà wọ́n ní tábàwọ̀ hadith àbúrò àtàbí tẹ̀lé gẹ́gẹ́ ànábì sọ̀rọ̀ ń jẹ́ sọ́rọ̀ wàtí lọ́wọ́ sàlámù àlẹ́ níbi tọ́ta alákùnrin ọ̀nà jùmọ̀ àrí yóò clear ipe gbogbo bàtà wà sọ pé lágbájá báràkà tàbọ̀ báyìí run òun ni pé ọgbọ́dọ̀ bá ìmáàmù rẹ̀ lórí ìrùkọ́ ọwọ́ ni alimọ̀sibúkú tá à ń sọ̀rọ̀ rẹ̀ ẹni tá a sọ pé màmú ẹ̀ sáájú bẹ̀rẹ̀ rìn tọ́ba wọ ibi tọ́ba wọ mọ́sálásí kásọ̀ fún mẹ́mọ́ ẹ̀mẹ́ lórí òrùkú ògá láyà zánú min hali min salata hàlá tá a bá wò dáadáa ẹni ìka nínú ọ̀nà mẹ́ta ìní ọ̀sẹ̀lẹ̀ sí ẹni tí mẹ́mọ́ ẹ̀mẹ́ lórí òrùkú tó wọlé yọ bá rẹ̀ nípò kan mẹ́ta tàbí ẹ̀sọ̀ yìí wọ́n ní kí ni pò náà alákọ̀ọ́kọ́ òní pé à ń yẹ̀tà yá kọ́nà wẹ̀tà akẹ́rẹ́ àdìnà wà òun gẹ́gẹ́ nísàlẹ̀ ọkàn rẹ̀ gẹ́gẹ́ ọmọ yìí pé òun bá ìmáàmù ń rùkù yẹn ni wípé ó rọrùn fún láti ṣe takbiratu ihram Allahu akbar àkọ́kọ́ tá a máa ń ṣe kọ́ ìmàn ní dúró súnmà hawa ìlà rùkọ́ ọwọ́ àìsàn lọ sí rùkọ́ tó ti bẹ̀ pé ìmáàmù sí wà rùkọ́ ẹnìgà ó dáhùn náà lòdì pé hmm, kò sí ìníyèmí lẹ́ẹ̀kan mo bá máa ń rùkọ́ gbogbo ẹ̀yìn àlámọ̀lẹ̀ tiẹ̀ bá rí báwọn tó yẹ pé nígbà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ ó sì Allahu Akbar kọ̀kọ́ ní dúró o lẹ́yìn náà ó wá lọ rùkúrù àwọn àfáà ní àmì ẹ̀bìrì kà yìí pé láká rẹ̀ pé ó dárùn wa mẹ́mẹ́ wọ́n ti náà ní pé gbogbo bàtẹ́ ìlú bá ṣùgbọ́n tó kọjá pẹ́tàrà ìfarabalẹ̀ tiẹ̀ ilé farabalẹ̀ dúró ṣe ìrọ́mù bí sọ ọ̀bárùn kọ́nà gbogbo ohun tó kì kò ní torí pé nínú májèmú tá a sọ fún wa nígbà tá a sọ̀rọ̀ àkàrà sọ̀rọ̀ ni pé a ti sàkìbí rọ́tùl ìhram kọ́ ìmọ̀ ní dùó ni lẹ́lẹ́kọ́ọ́dì fẹ̀nìbàkàbà ẹni tó sì débi ìró ìré kèé ṣe bẹ́ẹ̀ kan sí kèé ṣe pé ó dúró ṣẹ̀rẹ̀ ìyí kankan ló ṣe kí ni o ìlọ́pàá tí òfin lè dúó wí ọgbọ́dọ̀ dúró Allahu akbar ọ̀dọ̀ tó bá dúró sọ Allahu akbar rẹ̀ ní dúró ṣùgbọ́n kọ́ wà bẹ́ẹ̀ sọ ìkànnì pé ó sọ̀rọ̀ ìbára kan kọ̀wá sọ lágbàkejì tó fi lọ rùkú bò nínú rẹ̀ sọ àṣọ̀dá àtòwò irun rẹ̀ lálàáfíà irun rẹ̀ ti kí ni ó ní àlàáfíà in tó fi ilẹ̀ kìí ṣe rúkúnù ṣùgbọ́n kó wí lọ dáa jù irun rẹ̀ fi pé jù àríyìn rẹ̀ fẹ́ ẹni ẹlẹ́ẹ̀kejì tó débi irun yìí òun náà yàtọ̀ akọ̀lù fi nafsihi anna al-imama qad rafa'a ra'sahu min ar-ruku' qabla ẹni mọ̀ wípé bóun ṣe ń sojú òkòrò pọ̀ wọ́n báraka ìtó kóhun tó sọ Allahu Akbar tó ti gbórí òkè òun náà má mọ̀ dájú pé ah, òun tíra ìlú bọ̀ wọn ọba ẹni náà tiẹ̀ náà kọ̀ náà ẹlẹ́ẹ̀kẹta ẹni yìí ń ó láti bá ṣùgbọ́n tó Hmm, ẹ̀mí mi ò sí ṣé mo bá máa ni ni àdìmọ̀mù ti ń gbórí òkè hmm, sọ ìmọ̀sẹ̀sí rẹ̀ tí ó mọ̀ dàrú mẹ́rin lókè tí wọ́n ní mo bá wọn wọ́n ti ń sọ sẹ́mi àlọ́ náà mìíràn délẹ̀ ni ẹni àlámọ̀rí tẹ̀ bá rí báyìí ọ̀nà méjì láàlá kan ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ owó oníkọ́jẹ́ pé ìgbà tó wò lọ ó ń ṣe èmi nílò tọ́kú sí mo bá ìgbà tí mo bá ìgbà but tó bá lè mọ̀ọ́mọ̀ wò dáadáa fúnra rẹ̀ ó wà wò pé mo bá ní oníkọ́jẹ́ tó bá padà pé ní pé mo bá ní ọba náà nù torí pé ṣáàpù iyèméjì ló mú ó bá ti kọ́ra wò pé ah mo wò lọ wò bọ́ ìyìn bá ní ọba náà nù àwọn ni ṣùgbọ́n tá a wá sọ yìí ó tún wá lálẹ́ yìí lábẹ́ o wọ́n ti sọ wípé mo bá ní yóò kírun yóò tàràkà rẹ̀ ń ba ṣùgbọ́n yẹ́sùlù lè sáháwì àmọ́ yóò forí kalẹ̀ gbàgbé torí kíni tẹ́ẹ̀mì gbẹ̀tà sọ sùdúrù sáháwì aṣọ nǹkan tí mo fa sùdúrù sáháwì òun ni àṣàkù fi sọ̀rà gbogbo àti ìbáṣe ṣe ìgbégi bí èrò yẹn lẹ́yìn pé èèyàn dé roko èèyàn lé roko nígbà tó fa ìforí kalẹ̀ ni wípé èèyàn ṣe sẹ̀ǹpà mú hadith àbí sẹ̀yìn àlùkọ́dé wá ẹni yóò forí kalẹ̀ gbàgbé nígbà wo ni yóò forí kalẹ̀ ṣe kọ́pìlà sálámà ni ṣáájú sálámà ni àbí lẹ́yìn sálámà wọ́n ní tó bá jẹ́ pé ẹni ẹ̀tàrọ́jà ìdá òwájà sọ̀wà òun ló wò pé eléyìí ni mo mú yóò forí kalẹ̀ gbàgbé lẹ́yìn sálámà ni tó jẹ́ báàgì àmọ́ ẹni táwọn sọ yìí tó bá pé

àmọ́ tó bá jẹ́ pé ìgbà tí èèyàn ṣe èmẹ́jì èèyàn wá rí wípé àmọ́ bá ní jàre ọkùnrin lórí ẹ̀mẹ́ àbí ìyìn bá ní jàre ọkùnrin lórí ẹ̀mẹ́ yóò ṣe ìforíkalẹ̀ ìgbàgbé méjì bá àdà sàlám akadà bayyana al-ulama rahimahumullahu ta'ala. الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونشكر له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله احذروا من هذا الفيل الشانع بين الناس كانوا إذا أتوا المسجد والإمام راكعان يقولون إن الله مع الصابرين فهذا خلاف سنة وهذه بدعة ولقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يقول إذا أقمت الصلاة فامشوا للصلاة وعليكم السكينة والوقار فلا تسرعوا فما أدركتم فصلوا وما فاتكم فاتموا الحديث أقول نفر بعض الصلاة المسلم لكسي أتبقى لكم كيات جفان النبي صلى الله عليه وسلم أرمى سلكم كيات جفان النبي أن بار بوي alimọtubuku ni à ń sàlàyé ẹni tó jẹ pé ìmáàmù rẹ̀ ṣáájú ẹ̀bẹ̀rẹ̀ rán ọfẹ wọrùn àwọn tó lè máa débà nínú àwọn àdájọ́ náà ẹni tí ọwọ́ tó bá ìmọ̀ lórí òkú àti sọ pé kò lè là náà mẹ́ta àṣàlàyé lẹ́yìn ìkẹ́kẹ́ wa ń bẹ táwọn afáwọn àdára wa nípa rẹ̀ tí wọ́n kìlọ̀ fún wa dẹ́ òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí mọ̀ bá ti wọ́wọ́ rúkú ọ̀fẹ́ bá jẹ̀ mọ́ yọ̀wọ̀ máa sáré tàbí kọ́ máa jẹ sọ̀mọ́lẹ̀ kí lóun ní máa mọ̀ pé ẹnìkan ń bọ̀ kọ́dẹ̀ àwọn míì tó bá débi pé wọ́n sọ pé ẹ̀yìn sùn ọlọ́run wá o ẹ̀yìn sùn ọlọ́run wá o ìnà dáhà ìmáàmù ni o ń fọgbẹ́ pèsè mùsàkẹ́tì pé ẹni sùúrù ẹja bá o kódà àwọn ọmọ ẹ̀sọ́ pé ìnà lára àsọ̀bìrì ọlọ́run níbi àwọn sùúrù o eléyìí ìṣẹ́sí kan tó jẹ́ wípé ó fi àìmọ̀ kan hàn kódà ọyà pàṣẹsọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kódà àdàdàlẹ̀ kódà tashwish lil imam wal ma'mumin Kọdụ èèyàn ń sọọbụ àwọn tí ń kírun àti mọ́mọ́ àtẹ̀rù ẹ̀yìn torí pé nígbà tó ń sáré gbàgbàgbà tó ń jẹ tẹ̀mọ́lẹ̀ àbọ̀ sọ̀rọ̀ àbẹ́ nìkan lura wọn ẹ̀mí ìmọ̀gbọ́ kò rí o gbogbo èrò tó lẹ́nu lórí o ó tún lè gbé ẹ̀mí èèyàn kúrò níwájú tí ìjọ sùn ẹ̀ ń kò dùn ó kàn tẹ̀fọ́ lọ́mọ nígbà náà ń tẹ̀fẹ́ nìyí ni. àwọn àfààní ọ̀rọ̀ yìí àbí tẹ̀sí ìtẹ̀sí ìbú ni a sì rí hadithu tó jẹ́ pé ó di ìdí ìyànjú ẹ̀sẹ̀ ni tó sọ náà bá ní ìdá òkè ìmọ̀ ti sọ̀rọ̀ gbogbo ọ̀tẹ́ bá ti gbé ìkọ̀ náà mọ́sálásí tí a sì ìkọ̀ náà Allahu akbar Allahu akbar sẹ́bẹ̀ sí lè ìkọ̀ náà ìkọ̀ náà ìkọ̀ náà ó sọ ní famṣu ní sọ̀rọ̀ ẹ máa rìn lọ síbi ìrun ìsìnbátàn àpapọ̀ lọ́nà ìdíje pọ̀ nínú ẹ̀ ní wípé a jẹ́ pé ìkọ̀ ọmọ náà ìlàmú lèlèhàbìrì ọ jẹ́ ìfimọ̀ fáwọn tí mẹ́fọ́sá sí adájọ́ ńlò àti fáwọn tí ènìyàn lájú náà bó ti ẹ̀jẹ̀ pé yàtọ̀ bí àrùn tòun àti àbáyé tọ́ba tí ẹ bá ti pé ìkọ̀ ọmọ àmì ni ẹ̀mọ́ rẹ̀ tẹ̀lọ́ bí irun wàhálẹ́kùn mùsàkínà ẹjẹ́ kára yóò balẹ̀ ẹ̀rọ aleikum sakinatu wal waqar ẹ fara balẹ̀ ẹ máa lọ jẹ́ fàlẹ́ àtúntìrì ọ̀hún o pé ẹ à fara balẹ̀ náà ní ẹ gbọ́dọ̀ sáré ó bá ń kọ́ bẹ́ẹ̀ bá jẹ́ mọ́ ìdílé mọ́sáàsì fàlẹ́ àtúntìrì ọ̀hún ẹ tẹ́ ẹ bá wá farabalẹ̀ rìn tẹ́ ẹ bá dé mọ́sálásí ètò ọ̀rọ̀ bá ní kẹ́ ẹ bá níbi ìrún ẹ kí wàá máa fa àtẹ̀wà kùnfà àti mọ̀ ètò ọ̀rọ̀ bá ní pé ìmáàmù ti ṣáájú yín kí kẹ́ ẹ tó débẹ̀ ẹ pé àbọ̀ àbí bí yẹn ó ti pé yín fútbọ̀lù débẹ̀ lẹ́yìn ká farabalẹ̀ wọ ìrún àwọn afọ àwa ni tó bá yẹ pé àfẹ́ farabalẹ̀ wọ ìrún àmọ̀ rí ìṣẹ̀lẹ̀ kan àdékè ìṣẹ̀lẹ̀

ọ̀padà pàdé sáàbù hamsan kírun tán ó sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìpè ta ló ṣe bẹ́ẹ̀ olóòní ó sọ̀rọ̀ pé zádàkà lọ́wọ́ ṣẹ́rìsọ́n wàlẹ̀ ni ah ọlọ́run yóò ṣe àlékún ojú kòkòrò dáadáa rẹ o wàlẹ̀ àtẹ̀rọ̀t ńlọ dáadù kéèyàn ọwọ́ wàlẹ̀ àtẹ̀rọ̀t àmì pé wọ́n sì bẹ́ẹ̀ mọ̀ wọ́n ní àkọ́kọ́ náá àbíbákírọ̀ tó rùkú ṣáájú sáfù ẹni amọ́sàrí wọ̀run àbákírọ̀ ó sì rùkú ṣáájú sáfù ànàbí ò sì sọ pé kọ́nà rẹ̀ túrù kí ó sọ pé sáádẹ́kà lọ́wọ́ hírísọ́ ajẹ́ pé ká sojú òkòrò nǹkan tó da nǹkan dáadáa náà ni kọ́mọ́kà ti tẹ́tẹ́ yẹn àwọn afáàní ara wò wọ́n ti sẹ́rí aláwọ̀kọ́ náà àbíbákírọ̀ tọ̀rọ̀ àkọ́kọ́ ni pé gbogbo ògbà tí èèyàn bá ti fẹ́ kírun jẹ̀mọ́ à tó bá dé mọ́sálásí kò gbọ́dọ̀ sọ pé torí pé màámù ó wà rúkú òsì ẹ̀bá jẹ̀mọ́ à sáfù òsì tí ì pé wọ́n rò pé ah, tó ń bá ní orin sẹ̀dé ibi sáfù yìí kò sọ gbẹ́rin mọ́mọ́ yóò dìde ọwọ́ àrùkù níbi sáfù ẹlẹ́kẹrin nígbà tí ń bá bá àáfàá ni ìtàn mi sọ pé zadakallahu hirsan wala ta'ud ìyẹn ni gbóòórùn ẹ̀mẹ́ ṣùgbọ́n àlàyé gẹ́gẹ́ ni pé gbogbo bàtà ti fẹ́ lọ rìn kírun ni pé ká débi sáfù bíi àyè ká tó bẹ̀rẹ̀ rẹ̀ sáfù wọn láyè débẹ̀ ńgbọ̀n bá débẹ̀ lórí ìdò sọ Allahu akbar láì má di ọ̀rọ̀ rẹ̀ ìní tábìlì akérọ̀sì sáwọn náà wà á lè ṣe bẹ́ẹ̀ àwọn onímọ̀ ni a lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé wọ́n ti sàlàyé wọn ó ní pé àkọ́kọ́ náà làásọ̀ látàlì mú fárídín kọ́lífà sọ́fì tí gbẹ̀mọ́ ìbá ń kírun tí sọ́ọ́bù ọ̀bà tí ìkùn tẹ́lẹ̀ kí wọ́n mọ̀ fi inú fídọ̀ lọ rèé takété lẹ́yìn tí ò tó fò níhùn torí àrídù wá bí sọ ibi àmì sọlá rẹ sọlá rọ àrọjù lẹ sọlá kọlífà sọfì àmì bí ìdákùnrin kan ọdá ta kété ń bi sáfù kò tó pẹ̀lú sáfù sí ìkírun fa amara ọ̀hún ọ̀sán bá ní kọlọ̀ ìtúrò rẹ̀ ṣùgbọ́n ẹni pẹ̀tẹ́ yí pé kèé ti gbọ́ bẹ́ẹ̀ dá ta kété ṣùgbọ́n fẹ́ bá dà ó sì mọ̀ ní yàtí lẹ́gbẹ́ tó ń bá ní kóhùn ṣe kíni o kóhùn òde bíi sáfù yìí òun òde bára kàn pàápàá jùlọ kátó àlọ́jẹ́ bí ìrọ̀jú màtà sọ lẹ́ẹ̀kan lákàtà ìdí àwọn mímọ̀ níbo ni ó ti fi wọ́n ní nítorí ṣe náà ni máa jẹ́ àwọn nítorí mọ́mọ́ ìtàbọ̀rọ̀ ni nínú àrí ìtàbílẹ̀ ibn Zubayr ẹnì kan pè ní ibn Jurayj ó ní àfa àwọn àbọ̀ ọ sọ ọ̀rọ̀ kan fún àwọn wọn kí lọ sọ ó ní àfa ọ̀ sọ pé sẹ̀mí ibn Zubayr radiyallahu anhu al-minbar yaqul àfa ọ̀ ní etí mo fi gbọ́ tí Abdullahi ibn Zubayr ti ń sọ lórí mímbàrì níjọ́ kan fáwọn èyí idha jaa ahadukum al-masjida wan-nasu ruku'un tẹ́nìkẹ́ni nínú yín bá dé mọ́sálásí táwọn èèyàn sì ti wá wà rúkú níbi ìrún jàmbá ìmọ̀mù ti rúkú gbogbo ìrún ẹ̀yìn náà ti rúkú. abúlẹ́dùn ṣùgbọ́n ní kí ni bóun ló ṣe ní pé fàlìyárkà kí ni yẹn dùkú kó bá ti lè wọ mọ́sálásí báyìí kó ló rúkú bẹ̀ bá wà. sọ́mọ̀ yàdúgbò rákì àán hàtà ẹ̀rọ ó ní tọ́mọ wá rùkú tàbáyé kọ́ wá máa wọ́n lọ bá ní rùkú tọ̀wọ́ ìná ẹ̀ ní o tí ó fi débi tábùkù ẹni ọ wọlé tó sáà sí máa mú ti rùkú jẹ̀má ti rùkú òun tó dé òkò fún mẹ́bàrá kan àti jẹ̀má kọ́pá lóun débi àyè tàbí lè sẹ́kù sí káàdá ńgbà ọmọ sáà sí kó rùkú kọ́mọ àwọn arẹ́tí pé kí máa mọ̀ gbólókè kò tó máa lọ kọ́mọ wá lọ ní rùkú náà tí ó fi débi àyè sẹ́kù sí ó ní fa inna dhalika sunna abdul zubair ní in tí mo sọ fún lórí mímbàrí sunna nu o ìlànà táwọn bí fi á sínú salawatu Allahi wa salamu alayhi hadith yìí ọ̀fẹsẹ̀ múlẹ̀ ìdílé láìta ara kọ́dà ọgọ́rọ̀ nínú àwọn onímọ̀ ní sọ́lá fún àwọn sàhábà tàbí lọ́wọ́ à ń jókòó nígbà tí àfọwọ́ sọ̀rọ̀ àárín ìgbàgbọ́ta kò bal atúrí tó tún àjẹ́dà rẹ̀ min fílẹ̀ àbíbákiri siddiq radiyallahu anhu wàrdọ́ wà zayd ibn thabit wọ́n ní kọ́dá àbíbákiri sàbí àkọ́kọ́ àti zayd ibn thabit ìní pàápọ̀ ọjọ́ kẹrin àbíbákiri gẹ̀gẹ̀ àti zayd ibn thabit dákọ̀lá alimẹ́sílá àbí ìjọ wọn sáfi níta ìbò kẹrin ọjọ́ kan bẹ́ẹ̀ sáwọn wọn sáfi níta sọ pé ìjọba ni yorùbá gbé yẹ o wọ́n ti á ń kírun jẹ̀mọ́ ẹ̀ lọ àbákiri ọwọ́ adé zayd ibn thabit ó dé fàrọ́kà á àméjì bá jọ tẹ̀pọ̀pọ̀ ọmọ àdúgbò wọn èyí tí ìdèbí sáfù wọn wá ń wọ́ lọ bá títí ẹ̀ fi dèbí sáfù. àdẹ́pọ̀ yìí tí ọba ti ṣe ẹ̀dẹ́rù bí sábìtì ó ṣe ìsúnmáàtì ntí ẹ̀rẹ̀ wọ̀ ntí àbúlẹ̀bù zùbẹ́ ntí ń sọ yẹn ìmọ̀sùn náà ti rẹ̀. àwọn àfáà ní gbogbo bó láti wá sọ láàrin àdínsì yìí àti tí bàbá kìí ṣe àti bí masoud àti àwọn àkàlẹ̀ àti náà sọ fún àbíbákọ̀ yìí pé zádàkà lọ́wọ́ hẹ́rìsán wọn là jà òjì ọlọ́run ó lè ọkùnrin tí ó kúrò ṣùgbọ́n mẹ́pàdà ṣe bẹ́ẹ̀ mọ̀ gbọ́dọ̀ mú padà sí báwọn tánàbí sọ kí ni tánàbí ni ọmọ ṣe bẹ́ẹ̀ àwọn àfáà ni tá a bá wù tábìlá kírọ̀ọ̀tì nǹkan mẹ́ta ló ṣe alákọ̀ọ́kọ́ òun ni wípé rákàtí ọ́sárẹ́wọ̀ yìí pàlú pẹ̀lú ọ́sárẹ́wọ̀ ni pé tó rùkú kò tó débi sáfúwọ̀ yìí ọkà mọ́ ìrun rẹ̀ wọ́n ló dé ní

torí pé tó bá yẹ pé kò rákà àwọn ni làámọ̀rọ̀ ọ̀hún Rasulullah sallallahu alaihi àrẹ̀bí ọ̀bà ní kí ọlọ́rẹ̀ tó kí wọ́n ní kò sẹ́yìn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀sáré wọ̀rọ̀ èyí wà ń bẹ̀ torí pé àwọn wà ní ti mí ongáwùlẹ̀ ìgbẹ́rẹ̀ yìí pé ayé ọ̀sáré wọ̀rọ̀

títí dé di títà fúnṣẹ́kù sí láfírí mi ló sọ tó sọ fáwọn ọmọ rẹ̀ pé tó bá dé mọ́sáàtì bẹ́ẹ̀ bá ń kírun lọ tó sì wà rúkọ ó ti lọ mọ́sáàtì fásitì ìlàsọ rí i pé o ti súnmọ́ ibi tí ààyè sẹ́kù sí bí ní so ti ń wò pé ibi ààyè sẹ́kù sí lọ súnmọ́ ẹ̀ríkà lẹ́yìn mẹ́nà wà á rúkọ tó bá rúkọ tán lẹ́yìn mẹ́nà wà á wọ fáṣẹ rọ́ọ̀kì àn wà á rìn lẹ́ni tó rúkọ yìí náà ni o tó fi débi tí ààyè sẹ́kù eléyìí lábẹ́ ojú kòkòrò dáadáa ẹni ọba rí irun ṣe fábí ìwà nìyẹn ẹni tí ọba ti á rí ṣe kọ́ fara balẹ̀ rìn tẹ̀débi tí sáfúsẹ́kùsì kó dúró ń bẹ̀ ó ṣe Allahu akbar rẹ̀ kọ́ wá ẹsẹ̀ lọ sí rùkúrù tọ́ba adé rùkú ọmọ wa bá ìmọ̀ ẹ̀mọ̀ ẹ̀ lọ ètò bá bá ń bì irun ó ṣe ọlọ́mọba ní òun náà ní kó kí ètí ọ̀bàbá kó gbìyànjú kó segin ní ọkọ̀ sọ padà bóò Abi a ní àwọn ìmìnà rahman tó bá di ọjọ́ mẹ́jọ ìbẹ̀rẹ̀ kúkúbà ó ti máa bẹ̀rẹ̀ pé bóun ni ẹ̀ ti máa ń sàn ìrun ẹnì tó jẹ́ wípé ó dé bi ìrun níbi ìrun sàlátù ìṣà látà méjì gbẹ̀mí bóun ni ó ṣe kí méjì tọ̀fẹ́ ti padà ẹnì ọba lákà àtẹ̀lé bíi mẹ́gírìbì ṣe kí padà àti gba àwọn alákọ̀ pẹ̀lú eré àkàmùbàtìbò وارنا باطلا باطلا وصل اجتنابه اللهم يا واحد يا قهار اقهر سلطان اعدائنا بسلطانك أنت على ذلك قدير وأنت بالإجابة جدير فإنهم لا يجزونك فكيف وأنت الواحد القهار اللهم رب صب ربنا صب خيرا صبا صبا قدر شر قدر قدر اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا المسلمين وأحينا المسلمين والحكمة بالصالحين غير خزي المحسنين وأعلم عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه صلى بملائكته وصلت بكم قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته صلى على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما من ذكر العقيم أقول ما تسمعون أستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله